ẹ káàárọ̀ o gbogbo ọmọ nàìjíríà ọmọ ìyàbọ̀ òkò ló ń sọ̀rọ̀ yìí o ìyàbọ̀ òkò kú o olúwa ti bá wa ra ẹ̀mí wọn padà o èmi ni mo bẹ̀rẹ̀ sí ń pòsì kíní yẹn lánàá nígbà tí ẹ̀gbọ́n wa firstborn wa pè mí pé ẹ ẹ yí pé wọ́n ti jọ́lọ̀ ń pè but uh, to our surprise ọlọ́run tún bá wa jẹ́ kí wọ́n padà sáyé padà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí mi ọwọ́. Ni lẹ́yìn gbà lẹ́yìn lẹ́yìn after wákàtí mẹ́ta so olúwa ṣeun so àdúrà wọn ni a nídìí báyìí àdúrà ní kẹ ẹyọ ọmọ nàìjíríà kẹ́ fi bá wa ràn wọ́n lọ́wọ́ àdúrà la need ẹ bá rójú mi kójú mi wú mo ti sunkún sunkún ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run ti bá wa rẹ̀ mí wọn padà olúwa ṣeun so wọn ò kú o wọn wà láyọ̀ wọn wà láyé wọn ò kú olúwa ṣeun